nígbà òjò nígbà ẹ̀rùn nígbà rírí jẹ nígbà àìrí jẹ nínú ìpọ́njú nínú ìṣòro màá dúró màá dúró màá dúró tì ẹ́ nítorí ìfẹ́ màá rún nígbà ìṣòro nígbà ìpọ́njú nígbà rírí jẹ nígbà àìrí jẹ màá dúró máa dúró máa dúró nítorí ìfẹ́ máa dúró máa dúró máa dúró nítorí ìfẹ́ ikú wa àjọkú àwẹ̀ wa àjọgbà o ikú wa àjọkú àwẹ̀ wa àjọgbà o. ìfẹ́ mi mo ní ikú wa o àjọkú. àwẹ̀ wa Madina please come. Do we have soft drink in the house? Yes, ma'am. Please get me a cold glass. mm Yep, thank you very much. Yes, ma'am. Ata our father to over the weekend, she Yes, ma'am. Please, can you cook rice? A bit of honey. Okay, ma'am. Thank you. <coughs> ah can you, yìí mọ̀ take time báyọ̀. Hmm. Hmm. This girl, she likes clothes. hello ma. Akin. Yes ma. Jọ ṣe fún wa ládùúgbò yín. Bàbá mi délé ọ̀rẹ́ mi, ọ̀rẹ́ mi tó ń gbé ní ìjọsí ọ̀dọ̀ ẹ Ẹ mo mo maintenance ma. Kí post? Mo rí kankan lórí IG post ẹ̀ sí, ó ń drop suicide note. Really? Ẹ. Eh. I don't know, ń ṣẹlẹ̀ wọ́n bọ̀ bá mi lọ wò ó tó bá ba nílé àbí tó bá rí anybody bẹ́ẹ̀. ṣáàbà mi lọ gun dání síbẹ̀ o ṣe. Ah, ok ma ok ma mo ti gbọ́ ma ẹ jẹ́ sáré lọ yín check ma. àmọ́ ní ìlàbẹ̀ mọ́dínà mọ́dínà jọ give me my bag look for a slippers any slippers there just give me a bag and a slippers okay, i need to dash out kí ló lè fa gbogbo orúkọ báyìí ẹ gbà mí suicide. fact mi ò lè sọ bó ṣe rí lára mi when I saw your post kí ló lè sún ẹ kó o wà suicidal débi tó ti máa máa drop suicide note sórí Instagram page what happened. ẹ wo lóòótọ́ oore lẹ́rù pẹ́ ṣe fún mi àmọ́ èmi ò nílò irú àánú bẹ́ẹ̀ yẹn ẹ bá ti fi mí sílẹ̀ ẹ bá ti jẹ́ kí mi máa bá tèmi lọ instead tí màmá fi máa rí gbogbo rẹ́dẹ̀rẹ́dẹ̀ tó wà nílé ayé yìí. rẹ́dẹ̀rẹ́dẹ̀ bíi ti báwo kí ló ṣe ẹ́ I mean at this point you need to let me know what is happening in your life because tó bá bí mi èmi máa ní ó oh, wà okay you are a jolly good fellow kí ló lè sún ẹ gbogbo eléyìí. ọmọbìnrin kan wà tí mo ń fẹ́ Fọlákẹ́. Okay. mo nífẹ̀ẹ́ Fọlákẹ́ gidi gan kò dẹ̀ sí nǹkan tí mi ò lè ṣe fún Fọlákẹ́ èmi àti ẹ̀ pàdé nígbà tí à ń ṣe NYSC nígbà òjò nígbà rírí jẹ nígbà ah, rí ah, ah, jẹ mélòó lè ra ẹ kò ṣe at least màá fi ẹ practice fún ọjọ́ dédé náà you should understand ìpè ìpè kìnnì irú tìjú ẹ wo nìyẹn mo fẹ́ káwọn èèyàn mọ̀ bó ṣe ń lọ nìyẹn. mo ní nígbà òjò nígbà ẹ̀rùn nígbà ìṣòro nígbà ìpọ́njú nígbà rírí jẹ nígbà rírí jẹ màá dúró màá dúró sincerely speaking èmi gan máa ń wò pé ńgbà mi mi ní lè sùn tí n bá ti rí ẹ mi ní lè dá nǹkan kan ṣe ó jọ kó ti lògùn fún mi náà. ẹni lògùn fún àwọn ìwọ ni. máa dúró nítorí ìfẹ́ ikú àjọkú àwẹ̀ wa àjọgbà o ikú wa àjọkù àwẹ̀ wa àjọgbà o ìfẹ́ mi mo ní ikú wa o gbogbo àná la rò bẹ́ẹ̀ but eventually a fix the system ó dẹ̀ work out <laughs> we thank God we thank God it's over now àwẹ̀ wa àjọba. ẹ o ti mọ nǹkan tí mò ń ro sí ni bóyá ká kó jọ travel lọ sí ká ṣe Mr and Mrs. ẹ bọ àánú ìyẹn ò ní lè wọ ọkàn ó mọ pé mo ti sọ fáwọn ọ̀rẹ́ mi pé mi àti wọn lájọ máa travel. no no no no má gbé yẹn wá náà. irọ́ mo máa gbé wá because wọ́n ló ti sọ fún mi pé òun lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní Saturday so. mo mọ̀ sórí mo ní kí n dúró fún pàtí táwọn guys yẹn organize tẹ́lẹ̀ ni but as it is nsìn mo fẹ́ kájọ travel tí wọ́n bá lè gun bàbá wọn máa jó tó bá dẹ̀ decide pé kò jó mọ́ kò sẹ́ni tó máa mú yàn sí now let's go together. okay máa ń ro ẹ wà bẹ́ẹ̀ wọn náà ni we have to travel to Lagos together. ó dà ọlọ́run á gbà fún wa. <laughs> ó ti gbà already ìwọ ni kò mọ nǹkan tó máa ṣe ah torí àwọn ọ̀rẹ́ yẹn ti fẹ́ máa kó sí ẹ lórí. Uh-uh, jẹ́ ń sáré jẹ́ ń sáré bojú ẹ jẹ́. irọ́ ni. nígbà òjò nígbà ẹ̀rùn nígbà rírí jẹ nígbà ìrí jẹ nínú ìpọ́njú nínú ìṣòro màá dúró màá dúró màá dúró tì ẹ́ nítorí ìfẹ́ máa dúró máa dúró ee mo ní nígbà òjò ní ìgbà ẹ̀rùn nígbà ìṣòro nígbà ìpọ́njú nígbà rírí jẹ nígbà ìrí jẹ máa dúró máa dúró máa dúró nítorí ìfẹ́ máa dúró. ma ha dúró ma ha ife iku wa ajọọ ọkụ awaewa ajọọ gba o iku wa ajọọ ọkụ awaewa ajọọ gba o ife mimo na iku wa o Please come in. mo ti ń pè ah, gbàgbé sùn lọ sí bíbá sí mm-hmm. um, ah. mo ní good news kan fún ẹ torí ẹ mo ṣáà ṣe ń pè ẹ pé gbà tó gbé ni mo ní kí wọ́n yẹ kí wọ́n á ka ẹ mọ́lẹ̀. Good news. Yes. Gist me. Oh, yeah, guess. No, now, so for me. Ṣé my company to mo send the application form sí yẹn? Yeah, but ó jẹ́ ọ̀kan lọ́dọ̀. Yeah, the last one. Yeah. Okay, okay. Wọ́n ti gbà Ironic. síṣẹ́ bẹ́ẹ̀. Irọ́ ni. <laughs> Ó ti ríṣẹ́. Ah! and salary is not bad at all. Oh, congratulations to you. Thank In fact, congratulations to us. Definitely. Our méjèèjì náà ni àgbọ̀dọ̀ dúpẹ́ lọ́wọ́ náà. Oh, But I am very sure. Ìwọ náà máa rí iṣẹ́ alálùbáríkà tí sálárì ẹ̀ máa wà very attractive. Àmì o. Ṣòro tèmi náà rí wow, wow, okay. Wow. Hey! So a committee, ti working class here, just like that. Oh God máa ń wà lọ́kì fáwọn kan dẹ̀ rí the other side. Eh, ọlọ́run máa máa kà wá mọ́ àwọn tó máa máa wà lọ́kì all the time lágbára ọlọ́run. mọ <laughs> mi nǹkan. mo ti lọ sí ṣọ́ọ̀bù. Oh, ah! <laughs> ẹ má bẹ̀ mí ẹ má bẹ̀ mí owó mi nìkan lọ kó wá. ẹ mọ̀ kan ẹ ẹ jọ ẹ kò fún wa ní sáìn díẹ̀ ká máa sọ̀tì àwọn ẹ̀yin náà ṣàmùbá àtúnjẹ yẹn ló ń tẹ̀lé. ẹ máa sọ̀tì kí ni out ṣé ẹ mọ̀ pé ìdíwá tí wọ́n lé ni mo wá pẹ̀lú ìbínú ni ẹ jẹ́ kí n sọ fún yín tí bá fi lè jáde tí mo lọ kó àwọn eruku tó wà ní junction mẹ́rin gbogbo iná máa lọ jáde pẹ̀lú ẹ̀rù yín dànù. má ṣe yẹn má ṣe yẹn jọ ẹ wọ́n rí má ṣe kí ni ẹ fún mi. àdúrà tí ẹ náà ah, ẹ ǹlẹ́ bàbá mi ṣàlàáfíà ni. àlàáfíà ni ẹ káàsán sáà. káàsán ta ni ẹsẹ̀ yín sí kàkàkà ń kí nílé. máa sọ àgbọ̀ wáwọ́ ọ̀gbẹ́ni wọ́n jẹ́wọ́ ni wọ́n jẹ́wọ́. Um, kí ló ṣẹlẹ̀. wọ́n máa bá mi sọ̀rọ̀ báyẹn fún abalẹ̀ bá mi sọ̀rọ̀ ìwọ ni jẹrin ṣíwọ́ ló wọ́ lónílé ni kí ló ṣẹlẹ̀. Um, ó ti ṣàlàyé fún mi páwọn jẹ yín ní pé two fifty kò mú wá wò pé bóyá kí n transfer díẹ̀ nínú ẹ̀ fún yín tó bá dẹ̀ di next week ó máa balance yín máa fún yín ní one fifty sí. mi ò fẹ́ tí ẹ bá ti lè balance lẹ́ẹ̀kan náà ọmọ àkókò lé ní léèní léèní ni. ẹ má ṣe bẹ́ẹ̀ ọmọ yorùbá ni akọsápò léegun kọ̀wé ẹ jẹ́ kí n fún yín one fifty ẹ má bínú. mo lè sọ ọ̀sẹ̀ ṣíwá ṣíwá ìwé ògùn ọ̀lẹ́ ní ṣíwá ṣíwá ṣe ẹ fẹ́ kó káṣù àdé àbí ẹ fẹ́ transfer. má transfer fún yín èmi náà mọ̀ pé ọdún kan yẹn ti pẹ́ jù ó pọ̀ o. ó pẹ́ ó pẹ́. sẹ́yìn ah, náà lè gbàrú ẹ̀ ah, ọdún kan. tó jẹ́ pé nǹkan fi ń bọ̀ ọmọ tẹ̀ fi ń. wọ́n dẹ̀ pọ̀ ìyàwó mẹ́ta mo fẹ́. aṣọ yín gbé àkáǹtì tẹ̀ yín. four one nine. nígbọ̀. four one nine. four one nine. Hmm. ẹ̀lọ́. ṣáà ń jà ṣé ẹ fẹ́ ṣe four one nine fún mi ni. ok òun nìyẹn báǹkì yẹn rè lókè. àwọn báǹkì ọwọ́ mi yẹn lè. Ah, eh, bẹ́ẹ̀ ni ṣé ọmọ ọ́fíìsì wọn ni báńkì wọn wọnú díẹ̀ eh, ẹ wo tó wọ́n yóò bá wọlé mi kúrò níbi o. àmì ah, lè lọ́ọ́dì mọ̀ ni eh. ẹ máa rí àlàtì. Hmm. bẹ́ẹ̀ ṣe ń sọ iṣẹ́ bílẹ̀ ẹ ti ṣe é kan náà ah. bẹ́ẹ̀ ṣe ń sọ ẹni gbéraga kò ti wọlé ti wọlé ti wọlé. tó bá di next week ó máa fún ilé. ẹ bẹ́ẹ̀ ni ẹ jọ wọn dàbí pé ẹ gbọ́ o next week yẹn tí ẹ bá ti balance máa kó wá kó kúrò níbi ẹ ṣe. ní báńkì mi kí ló ń dé ṣe bẹ́ẹ̀ náà lówó lọ́wọ́ ṣẹ́ni fẹ́ ṣe mi ti bẹ́ẹ̀ ni ẹ gbéraga gbéraga yín pọ̀ ẹ wo tí ó bá ti sanwó mi ọ̀rẹ́ tó bọ̀ máa kẹ́rù yín o. ọwọ́ ẹ̀ a máa lọ sókè iṣẹ́ ò ní díṣẹ́ àwọn òbí àjèrè ẹ̀ gbogbo tó bá ń dùn a máa lùyọ lágbára ọlọ́run à jẹ́ ń dúpẹ́ jẹ́ olúwa o ọkọ mi ẹ mo dúpẹ́ olúwa bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ ṣeun ah olúwa o mo dúpẹ́ o gbà mí lọ́wọ́. the little orange tó kù nínú fridge ni mo mọ̀ pé mi ráyè mo ṣe máa fílẹ̀ padà. kí ni mo ti ẹ̀rí tí mi sọ fún ẹ mo ṣáà sọ fún ẹ pé màá lọ síbi tí mo submit um, CV mi sí ọ̀dọ̀ àwọn Tescat tí mo lọ ṣe interview. Mo lọ check on them ìgbà tí mi gbọ́ anything wọn send test wọn ṣe nǹkan kan. Ó jẹ́ mọ̀ wípé nígbà tí mo dé hmm, apparently àwọn people yìí ti mọ àwọn èèyàn tó fẹ́ mú gangan gan kó tó di pé wọ́n pe interview. Àwọn èèyàn tó ń mú gan wọn ò tí bá wa ṣe interview rárá because the interview was not in faces lọ́rọ̀ ló ah! ó wà very annoying frustrating àwọn náà dẹ̀ mọ̀ ó wá mọ pápá ṣé kí n wá ṣọ̀kẹ́ ìgbà tí mo wá débẹ̀ mi ì sẹ́ mọ̀ bóyá ọ̀gá wọn bóyá ó mi nínú cctv ni or something àbí èèyàn kan sọ ó ṣàní pé kí n wá àwọn ibi tí mo ti mọ̀ pé wọ́n mọ nǹkan tó ń ṣe nìyẹn o lóòótọ́ ni àwọn ti gba àwọn èèyàn kan but vacancy ṣì wà tèmi bá ní interest ní àti ṣiṣẹ́ yẹn my cv is good i look smart i'm a very beautiful girl kìnnìkan kìnnìkan wọn náà ti understand àbí mm-hmm. tèmi bá ti agree láti fẹ́ òun kí n má worry mo sì rí iṣẹ́ yẹn ọ̀gá wọn mo ní fẹ́ yín fún kíni yeah tí máa kí n má worry that will be very fine àwọn èèyàn máa ń fi mi tẹ̀ ọmọ kan wò báyìí pé tí n bá tẹ̀ máa wá fẹ́yàn á wá dàbí ẹ̀yìn yìí ẹ̀yìn yìí. nísòro tún kọ́rọ̀ yẹn ti pọ̀ jẹ́ ká yanjú ẹ̀ lẹ́yọ̀ kankan so ká ní ẹni tó lè fẹ́ ni ó lè fẹ́ máa yàn àbí kò lè ríṣẹ́ yẹn gbà. àìrò ah, ah, kò ṣe bí bẹ́ẹ̀ yẹn gbowó padà wá gbọmọ ẹ no kò ń ṣe. mo kò ń rò pé bóyá ọmọ tí wọn bá máa jọ ọpọlọ kó kúkú jẹ ètò lẹ́yìn. ẹ nǹkan tí mò ń sọ náà nìyẹn pé bọ gbẹmí ṣe wà yín sìn ò ní lè ṣe irú nǹkan mẹ́yìn <laughs> because èmi ti ní èèyàn tèmi fẹ́ irọ́ láéláé. <laughs> <laughs> Oh, um, nǹkan tá a máa máa gbàdúrà ni pé inú time ọlọ́run pèsè iṣẹ́ fún ẹ tó máa jẹ́ iṣẹ́ alálùbáríkà àmín. ká ọlọ́run kan tẹ̀ bless mi gan ká náà dá company tiwa lẹ̀ àbí ká dẹ̀ máa gbà yan sí. àmín o. then owó tó sọ pé o fẹ́ fún mi kọ́ oh. mọ̀ pé mú mi gan-an kò sówó lọ́wọ́ wọn àìní foodstuff sílẹ̀ gbogbo ṣọ́ọ̀bù mú mi pátápátá ló ti ju o àti jẹun kan i'm just worried. ó mọ nǹkan tó ṣẹlẹ̀ hmm. ó dà pé mo yìí ní close to twenty five k nínú ilé so màá fún ẹ twenty nsìn tó bá di ọ̀la màá try kí n send bóyá ten sí ẹ sí ṣé ẹ lè manage yẹn for now. of course o jẹ nínú twenty five yẹn ò ṣe mú ten kí mi mú hmm. fifteen yẹn pọ̀. let me give you twenty and tomorrow i send ten to you. how much is that? after òkúta wa ṣé sátidé ní àbí actually ó yẹ kí n lọ ní òun náà lòun bọ̀ lẹ́kọ̀ọ́ next week so kò sí oh. reason tí màá fi lọ mọ́. oh that's fine then yeah. that's fine. ẹ kú lé ah, ah, ah, o ọkọ mi kú lé ṣe adéyẹmí ṣàlàáfíà ni a ti gbàlejò ẹ ǹlẹ́ bóò níṣẹ́ ṣọwọ́ ń yá mo rí i pé lẹ́gbẹ̀ẹ́ àǹtí kí ló wá dé tẹ̀sán lálejò. ẹ ló sọ fún mi fẹ́ nǹkan kan. ah irọ́ mo wà ókè mà. a má ṣe yẹn a ṣe ṣe bẹ́ẹ̀ ni ah. Ah, ọbẹ̀ wá dé dùn. mo wà ókè mà. Ah. mi ò ṣẹ̀ṣẹ̀ máa jẹun bí so mo mọ̀ pọ́ bẹ́ẹ̀ yín máa ń dùn. tọ ó dà gbogbo èyí tó bá ti fẹ́ náà ni. mami hmm? ẹ dúpẹ́ lọ́wọ́ Yẹmí Bámi ó ti sẹ́yìn hundred thousand sí mi pé kí n fún ọ èmi ah, ò bá ti dà láàmú ò bá tún ti sọ yẹn ìjọ wo ló ṣìṣe kan fún mi. Ah. a ti dì kan náà ah. tẹ bá nídìí nǹkan tí mo dẹ̀ wà nípò àti lè ṣe ní ẹ̀kẹ́ ṣe. bàbá mi ó má di gbogbo ni. ó tọpẹ́ mà. ó tọpẹ́ jẹ́ ń dúpẹ́ ọlọ́run àdẹ́bàmí dúpẹ́ lọ́wọ́ ẹ̀ bàbá mi ojú ò ní tiẹ̀ òkú gbàgbó mi o ṣé àṣírí a máa bò. every time tí bá ti ń rí yín gbígbà tí mo rí màmá tó bí mi lọ́wọ́ ah. so kò sí wàhálà hmm, bẹ́ẹ̀. mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lágbára ọlọ́ọ̀ ẹ̀ẹ́dẹ̀ jèrè ara yín kódà máa fọ́ mi gbọ́mọ yín jọba ẹ̀ máa fẹ́ mi gbọ́mọ yín pọ̀n lágbára ọlọ́run ah, wò lọ́jọ́ wedding yín ọlọ́run ló ní lè rí kò dẹ̀ ní kọ̀ lè rí ah, ó lè má jẹ lu ìtì láti máa ṣe ká lọ ṣe ń Dubai. gbogbo ibi tá a bá ti ṣe ọlọ́run ti ṣe léyìí náà ti fọwọ́ sí léyìí náà mo dúpẹ́ ọlọ́wọ́ ọlọ́run bá mi dúpẹ́ ẹ jẹ́ kí ṣe bó ò ẹ jẹ́ kí mi náà yíra padà ẹ̀yin máa ṣe fàájì tí eh, ọkọ mi dúpẹ́ ó dáa wo mo tẹ̀ ti yó èyí tí mo tẹ̀ gbọ́ lásán yìí ah ẹ ṣé ọkọ mi. So that we just simply don't Up to date láti ṣe ìrànlọ́ fún o òun náà lẹ́nu ìkejì rẹ̀ tọ́jú rẹ̀ o nǹkan tí ìkejì rẹ̀ tọ́jú tọ́jú tí kì í ṣiṣẹ́ lẹ́nu ìkejì rẹ̀ tí ìgbà tó house phone ni houseful wife mi. Eh, kí ló kí ló gbé aya o. èmi ìlú <laughs> ọ̀hún máa jẹ. lágbára ọlọ́run wa ti kúlà ti kà ó dandan kó fi ṣiṣẹ́. mo nílò nílé ọ̀daràn. yọ̀ọ́ <laughs> ọmọ tó ti kẹ́ sí ìgbà. ọjọ́ kẹ́ tètè máa lọ i have one or two people tí wọ́n ní kẹ́ni wálé ni. yeah mm. all right. ní kúnlé mo ti sọ fún ẹ máa rù mí jẹ́ kí n bẹ́ẹ̀ sàn ní tájà rẹ̀. ẹ kú sí àtàrà sá. sayemi. mo wá rí yín ni fún ọ̀rọ̀ tó wà very important sá. ṣé kò lè. kó má bàa lè. Ah, ẹ ṣe gan sá. wọ́n ní vacancy marketing department wà ní bíbáyìí so mo ní èèyàn kan tí. Tí a ó wà competent and reliable fún position yẹn nítorí ẹ̀ ni mo ṣe mú CV ẹ̀ wá pé bóyá ẹ lè bá wa fún ní consideration kẹfì wo ability ẹ̀. Ah, <clears throat> Mr. Yemi àwọn assignment mo fi ń ṣe ti ṣe wọn. mo ti ṣe. Ìbàdàn tí mo ní kẹ́ lọ ṣe ti lọ síbẹ̀. ọ̀la ni appointment wa ń bẹ̀ sá. ẹ̀lẹ́mọ̀ pínlẹ̀ yẹn wà very important life mi. kò sí wàhálà sá òbí dẹ́ tuma. gbogbo ní kókó. Ah, ṣe rí nǹkan tí wá fún yìí àná ni mo gbà yàn síbẹ̀ èèyàn tí mo lè gbà síbẹ̀ èèyàn tó súnmọ́ mi dáadáa ni bíi fámìlì mi ni àbúrò ọ̀rẹ́ mi ni mo sì gbálẹ́dì kan síbẹ̀ lánàá mo lè ní kó wá bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́la ìgbà tẹ́tí rí pé vacancy ti wà ń bẹ̀rẹ̀ ló yẹ kẹ́ ti wá sọ fún mi náà. ẹ má bínú ọ̀gá mi ìfẹ́ kọjá àyè mi tẹ́lẹ̀ ni. Oh. but at the same time sà bóyá kẹ́ bá mi wo CV ẹni náà wò bóyá uh, she is in a better position fún. For post yẹn. Ah, well máa wò bí àwọn lè consider because mo mọ bẹ́ẹ̀ ṣe wò bẹ́ẹ̀ ṣe ń jáfáfá sí n try n try so well eh, tẹ̀lé n trust judgement yẹn to a fault ẹ drop a fact ni okay sir na ní kàn wò wọ́n máa wọ́n máa get back to me. Ah, Ìbàdàn ẹ eh, make sure pé ẹ lọ́wọ́ àwọn àbí dẹ́tù mọ́. Ní màá ní kí um, accountant kó rí. Ẹ eh, take care. Má gbàgbé mi lórí ilé ìsà. No no problem no problem. Hello. Uncle mi tí mo sọ fún ẹ pé mo fẹ́ lọ rí yẹn mm-hmm. so wọ́n pè mí láàárọ̀ ẹ̀ wọ́n ní àwọn fẹ́ travel èso mi ní bá wọn so wọ́n dẹ̀ bá mi sọ̀rọ̀ gan lórí fóònù meanwhile tara mi náà bá mi sọ mm. wọ́n ní ìgbà wo ni màá marry that I'm not getting any younger mo dẹ̀ pé well it's true mo á ní pé kàn fọkàn balẹ̀ with time láìpẹ́ láì jìnnà gbogbo nǹkan tí wọ́n ń ròyìn ó máa ṣe é ṣe ó máa pọ̀ sí so um, ìgbà wo ni ká fi introduction wá sí. yẹn hmm? mo mọ̀ pé bóyá kájọ lọ rí mọ́mì ká sọ báyìí máa ṣe ètò mọ́mì mọ́ ẹ̀ ká dẹ̀ torí ẹni tí mo sọ yẹn àwọn náà kò fún mi ní bàbá. Mm. ó má ṣe pè wọ́n padà o àmọ́ tó ní nǹkan tó máa bá wọn sọ kí ló téèyàn ọkùnrin máa ń rí bá imagine tó bá jẹ́ pé èmi ni mo ti níṣẹ́ tí wò tí níṣẹ́ ẹ máa sọ pé a ẹ lè ṣe wedding o. tẹ́ ẹ bá ti kọ́lé alájà mẹ́rìndínlógún mọ́tò bọ̀gì ni o tẹ́ ẹ bá ti ra gbogbo yẹn ẹ lè má rè. ṣòro yẹn ṣì wà understandable hmm. ọkùnrin tọkùnrin hmm. ò bá níṣẹ́ kó tó gbéyàwó sílé ìyẹn ò dáa so bó ti wọ obìnrin yẹn tó bá ṣì wá sí ọ̀dọ̀ mi láti fẹ́ra wa with time wàá rí no no no no no no i don't want to live that kind of a life mi ò fẹ́ mi ò fẹ́ mi life yẹn èmi ò fẹ́ gbé life liability. Oh èmi ò fẹ́ jẹ́ liability sọkùnrin kankan lọ́rùn o so tèmi bá ti wá fẹ́ tèmi ò níṣẹ́ lọ́wọ́ tó jẹ́ wọ̀ nìkan ló ń ṣe everything tó bá dẹ̀ kan náà wàá sọ fún mi pé ó ti sú ẹ o lè má sọ fún mi pé o ṣe mọ́ o or a máa maltreat mi irọ́ o sí mi ò i don't mi ò irú life tèmi fẹ́ fúnra mi kọ́ nìyẹn i want to live my own life live my normal life be fine irú life tí mo fẹ́ ni ìgbà míì o lè yá mi ní millions of naira èmi náà lè yá ẹ ní millions of naira a lè jọ yá ara wa lówó èmi á máa ṣe ìwà á máa ṣe àṣé bí yorùbá náà ló ní ká fọwọ́ wẹwọ́ lọ́wọ́ fi mọ́ èwo ni pé kéèyàn wá máa rè kéèyàn má níṣẹ́ ẹ ẹ. gbogbo tó le ó ṣe ń bọ̀ wá dẹ̀rọ̀ ṣé nǹkan tó fẹ́ nìyẹn pé kò ríṣẹ́ ká mm. tó fẹ́ra wá sílẹ̀ mm. ẹ kò ní ṣe problem you know time was in within a twinkle of an eye everything ma bọ́ sípò. Mm àwọn bó wà bọ̀ sí ṣé o wà ní padà lọ bá ọ̀nkọ ẹ̀yẹn sọ̀rọ̀ báyìí. kò ní ìdùnnà. wà òkè fún yín family yín ó ní bó ṣe sound now ah. marriage ló kọ pé bẹ́ẹ̀ yẹn. it's okay it's okay oh yeah smile <laughs> smile jọ oh yeah rẹ smile for me. fi mí lẹ̀ mo sì ń rẹ̀. Mm-hmm. smile jàre. <laughs> yes. oh no. ẹ má bínú ṣe rí ngbà tẹ délẹ̀ kan ni mo ti rí yín but eh, mi fẹ́ wá disturb yín lọ́dọ̀ ọ̀gá mo máa need assistant yín kan ni. Ah, ok kí ni nǹkan náà. ẹ mi ni ó graduate ni but kò ṣiṣẹ́ kankan lọ́wọ́ ẹ̀ ń sìn àwa ọ̀dẹ̀ ní vacancy kankan bí báyìí bóyá wọn bá ti gbà síṣẹ́ ń bí wọ́n wò bóyá ẹ lè bá mi eh, ríṣẹ́ fún ní ọ̀dọ̀ yín. Hmm anyway no one or two vacancy wà but kí ni qualification yẹn náà. Ah, uh, bnc marketing ni. Um, anyway ma try possible best ah, me. um, cv ni yẹn Um, cv ẹ wà pẹ̀lú mi mo lè mú wá fún yín lé. oh no problem. all right oh. ẹ máa fi kàn yín lára láàárọ̀ la all right ẹ ṣé all right ma ẹ ṣé gan sa. lórí good news. good news. yeah. like i usually say. I'm not, I, no, don't guess me, don't guess me, just say it. Ah, kí ló dé? O ti ẹ̀ kì í fẹ́ game rárá tí. Ó yá, yá, kí ni? Okay. Ọ̀rẹ́ ọ̀gá mi tí mo sọ pé mo sọ mi ti CV ẹ̀ fún yẹn. Wọ́n ti fún mi iṣẹ́. Exactly. For real? Yes. let me see bó ṣe máa wọn lè wọ ọ́fíìsì. Oh, ọmọ bẹ̀rẹ̀ na heels kẹ́. Ó jẹ́ kí n máa ran ẹ̀ létí kí ni kan sálárì tí wọ́n bá kọ́kọ́ gbà. Bàbá ẹ̀yìn àbí ẹ̀yìn ló máa ń gbà. O ò ní dádì mọ́ ìwọ̀n ní dádì. Ìwọ́n kọ̀ọ̀kan thank you. Babe. Yes. Salary mi. O kò tó bẹ́ẹ̀. Yeah. A ló fẹ́ dọ́gbù tèmi. So. Ah, so ah. ṣeré ni. Mommy, where's my phone? Phone mi dà. Nígbà òjò, nígbà ẹ̀rùn nígbà rírí jẹ nígbà ìrí jẹ nínú ìpọ́njú nínú ìṣòro màá dúró màá dúró màá dúró tì ẹ́ nítorí ìfẹ́ màá dúró máa dúró e. mo ní nígbà òjò ní ìgbà ẹ̀rùn nígbà ìṣòro nígbà ìpọ́njú nígbà rírí jẹ nígbà rírí jẹ màá dúró màá dúró màá dúró nítorí ìfẹ́ màá dúró màá dúró màá dúró nítorí mo fún ẹ ní dídùn ìfẹ́ mu ìwọ fún mi. Bọ́lá fẹ́ ẹ kọ ọrọ ajé. àní mo jìyà mo jìyà mo mi kí wá ló dé tó gbómijé lójú mi. ìfẹ́ tí mo fi hàn sí ẹ ìfẹ́ tí kò lábàwọ́n ni kí wá ló dé tó fún mi ní kíkan ìfẹ́ mu. Oh, oh, oh, oh, oh. Omijé bọ́ lójú mi. irú ìfẹ́ wo lèyí ṣé ìfẹ́ òtítọ́ ni irú ìfẹ́ wo lèyí àbí ìfẹ́ tán ló ní sí mi irú ìfẹ́ wo lèyí ṣé ìfẹ́ òtítọ́ ni irú ìfẹ́ wo lèyí àbí ìfẹ́ ẹ̀tàn ni torí pé mo finú wọn ẹ ṣùgbọ́n ìwọ bá mi lónú méjì irú ìfẹ́ ò lè yí ṣé ìfẹ́ òtítọ́ ni irú ìfẹ́ ò lè yí ó dùn mí o ó bà mí nínú jẹ́ o ó omijé lójú mi irú ìfẹ́ wo lèyí ṣé ìfẹ́ òtítọ́ ni irú ìfẹ́ wo lèyí àbí ìfẹ́ tán ló ní sí mi. dúró mo dúró mo dúró mo dúró tiẹ̀ mo jìyà mo jìyà mo jìyà mo jìyà ìfẹ́ mo fún ẹ ní dídùn ìfẹ́ mu ìwọ fún mi ní kíkan ìfẹ́ mu mo wò ó mo dúró mo dúró mo dúró. Stop begging me! I'm tired! I am. I can't oh. force myself to love you anymore. Darling. Hey, babe. Oh. Fine. How are you? I'm fine. Ó yẹ kó ti múra, mo ti ń dúró díẹ̀ látẹ̀ nǹkan náà. Má bínú. Ah, márùn-ún. Adúpẹ́ máa ra wọn. Ẹ̀sùn. Wọ́n wá mọ̀. Ẹ̀sùn. Àwa ni ẹ̀wọ̀n. Ẹ̀sùn. Who is this man? ex mi ti máa sọ̀rọ̀ fún ẹni. oh mr yemi exactly. um, mr yemi. ẹ máa lo ọmọ rẹ ok babe okay. jẹ má gbà yẹn. ok no problem. yẹmi kò tẹ́kẹ̀ ara ẹ. i'm fine. tí ò bá wá jó mọ́ èmi ò rí jà ń bẹ̀ kò dẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ àbí ewu nítorí wọn kókó ee olóhùn òṣè mọ òun ló mọ torí ṣé bóun ló mọ ẹ wá tó ní kí n gbà ẹ wọn lè gbà òun ló dẹ̀ tún ní rárá èmi ṣàkọ máa fẹ́ òun ló máa fẹ́ òun dẹ̀ ní bá gbé bẹ̀ nítorí ọmọ bá fẹ́ ni màá bá fẹ́ o kò kí wọ́n ti ń pè ń bẹ ọlọ́run á pèsè ọlọ́lùbàdàn kàṣẹ náà ọlọ́run rí pé mo fẹ́ràn ẹ̀ ṣùgbọ́n mi ní fẹ́ràn ẹ̀jọ̀ ọmọ mi lọ. bàbá mi àdúrà tiẹ̀ náà àgbà olúwa pèsè ọlọ́lùbàdàn kàṣẹ ṣùgbọ́n àdúrà gbà. torí pé mo finú wọn ah, ẹ. kí mo wá fẹ́ wí. ṣùgbọ́n ìwọ bá mi lónú méjì. ó ṣò mí lápá èmi ò ríran ráàrin yẹn. ó ṣókùnkùn sí mi o ó ṣò mí lápá o ìyàwó alálùbáríkà tó lóun á pèsè fún un báńkì dáadé àti mọ́mì kó báńkì géètì wa máa jáde ṣùgbọ́n àbámi àdúrà gbà ojú òní tiẹ̀ o ṣeun àwọn dẹ̀ máa ríra o. ó bà mí nínú. ìfẹ́ wo lèyí ṣé ìfẹ́ òtítọ́ ni irú ìfẹ́ wo lèyí ah. àbí ìfẹ́ tán ló ní sí mi. àná aláàánú yìí o ni mo rí wedding invitation wọn àti bọ̀bọ̀ yẹn ìparí oṣù yìí làwọn méjèèjì máa wed I can't stand it I can't nítorí ẹ̀ mo ṣe decide pé kémi kúkú máa bá tèmi lọ kí má kúkú rí gbogbo játijàti ṣe mọ̀ pé nǹkan téèyàn ò bá rí ọkọ̀ èèyàn oníbàjẹ́. but lady yìí gan-an ó terrible o. very heartless àtòun àti ìyá ẹ̀wọ̀n ó wà heartless. even at that gan it still doesn't justify you being suicidal i mean ó fẹ́ para ẹ nítorí ẹlòmíì tó bá para ẹ torí ẹlòmíì they will go on with their lives now and bó lè ṣe ń ṣẹlẹ̀ lọ́dọ̀ ọkùnrin náà ló ń ṣẹlẹ̀ lọ́dọ̀ obìnrin. ẹ wo èmi ò rò pé obìnrin kan wà tó lè ṣe nǹkan tèmi ṣe fún Fọlákẹ́ kó ṣe fọkùnrin kọkùnrin yẹn disappointed ah. kò lè rí bẹ́ẹ̀. má sọ bẹ́ẹ̀ wo àárírú ẹ̀rí a fi ń dẹ́rù ba ọlọ́rọ̀ ni kò sí ìwọ̀kan tí ò lè ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run this thing that happened to you ó ṣẹlẹ̀ sí sísà àti tèmi gangan tó ń gbé ní US kò sí tuntun kankan lábẹ́ ọ̀run exactly what you just explained to me ó ṣẹlẹ̀ sí àbúrò ti tèmi tó wà ní US. kí ló ń ṣe tó ń ṣe báyìí wo amẹ́ríkà tó wà yìí ó máa need help o. mo ní iṣẹ́ mi lọ́wọ́ jáde. ó jẹ́ dín tó níṣẹ́ lọ́wọ́ ìyẹn nìkan máa ó máa ní ìdí owó tó máa tó máa fi ṣàràrí gín you know. this guy no get money na only night duty dey always do overnight. ohun tí o mọ reason tó fi ọzọ bẹyẹn mọ báwọn Nigerian guys bíbá máa ń zu gan-an ni láti mékì ẹ kó tó mọ nǹkan tó ṣẹlẹ̀ láti save up enough láti lè. ah ah. ah. Hey, hey, what's me. up? What's up? How you Hello, been? Big Laura. Hello, how you been? I'm good. Revolution. Yeah. Gee. Yeah. What's up? Okay. All right. Oh, he's just looking at nonsense and stuff. Okay, we'll just see what. I think about it at least. Huh? I would try, but you know, busy. I don't know if I can. It's the bad. If America, <laughs> I do. So, by the America, listen to the way I'm holding my hand, I see you taking I've been and really soft too. Oh, whatever. <laughs> yeah, you've been. If you want to make time, you will make time. Make time. Yeah, one day. Your face doesn't look like you're a camp person. You're like, I'm going to make a ah, mistake. Ah, perfect. Then while I below. low, but me Yeah, because the way she's campaigning for you is kind of almost for another man. She knows my friend. She, she knows me very well. Trust mm. me. I'll take care of you. I love you. <laughs> Okay, you said that's it. Mm. <laughs> I'm sleep forever. <laughs> oh. Sure. I like nature. ọkàn sáà rẹ ní ṣá gbígbá wò fàbí mi. wọ́n sọ pé tí ọkọ àti ìyàwó bá ti mojú ara wọn kálá rẹ̀ lọ́yẹ̀. don't say that tí di ọkọ àti ìyàwó mo kàn ń sọ ọ́ ní agolo ti ṣe. ó ná mà wọ́n fi máa ṣakọ ná mà ná mà don't say yes like that you are too comfortable. kí ni three uh, two years where did God tí Fẹ́mi ti rẹ́rìn you know how many months before she gree you know how many months before she gree. okay i'm gonna keep your house. mi okay yà tó ti ṣe <laughs> báyìí. owó rẹ bó di ìmúṣẹ dúró ìsìn Eh, just many minutes. Balure. Eh, the door is open though. It's open. Really? <laughs> You are not serious. so you've been here. <laughs> Ah, oh, don't mind me. Well, 30 minutes, mo ti wà. <laughs> That's cool. Really, my body hurts. You're tired. Yeah. How have you been? I've been good, Jerry. Welcome. Báwo sọ̀rọ̀ lè mọ̀ bọ̀ wá? Thank you. Ah. Oh. lè fún ẹ̀. Ọ̀gá mi ò ní òun pa mí mẹ́. <laughs> Ọmọ òun kí mi, ọmọ òun ti bí mi. Yọmi ṣe é sí ọ̀gá. Ìkúnlẹ̀ kan ní wà. Ibi ń jẹ. Àti kí ni? Àti Mossad. Oh. Mossad. Ele. Àti ilé Mossad. Oh, goodness. Oh, my God. nígbà òjò nígbà ẹ̀rùn nígbà rírí jẹ nígbà ìrí jẹ nínú ìpọ́njú nínú ìṣòro màá dúró màá dúró màá dúró tí ẹ lójú mi fẹ́. <laughs> Yeah, okay, let me snap you. So I'm going to find you. Wait, Mo ní nígbà òjò nígbà ẹ̀rùn nígbà ìṣòro nígbà ìpọ́njú nígbà rírí jẹ nígbà rírí jẹ màá dúró màá dúró màá dúró nítorí dúró Okay, because I'm finer than you, right? So you are beefing. Somebody's beefing. <laughs> àwẹ̀ wa àjọgbà ikú wa àjọgbà àwẹ̀ wa àjọgbà ìfẹ́ mi mo ní ikú wa o Wait, that's okay. Oh o. All right. ikú I'm cute. Aláwọ̀. Aláwọ̀. It's nice. I'm cute. Yeah. Oh. Shall we Ṣáàlì jókòó ṣá. Okay, you see. Okay, the desperate told me because the it's your fault. It's going to be your fault You got to go down. Did I go there? Okay, babe. Yes. Thank you. Yeah. Oh my goodness. Like. E kò sí wàhálà. so how far where are we going to? this thing say we going for a thing. nígbà you mm-hmm. lying seriously Go girl tó wà upstairs that girl is like you. <laughs> <laughs> máa dúró nítorí ìfẹ́ ikú wa àjọkú àwẹ̀ wa àjọgbà o ikú wa àjọkú àwẹ̀ wa àjọgbà o. Feel your lips, please. Ìfẹ́ mi mo ní ikú really? Are you sure? You want to stay with this boy? Oh, that's a lie. Wá wà láti ọjọ́ yẹn, ọmọ ọba ń dá mi jẹ. Ọmọ don dey one guy like this. I swear down. Guy say make guy don sama your bro. Rárá. Ọkọ mi gbọ́. Ojú ògùn my friend. Ah, but man, o ti yóò fẹ́ wo mi believe pé mo lè love èèyàn bẹ́ẹ̀ mọ́ ọlọ́run. you know say e dey happen kéèyàn bá ti hook up pẹ̀lú right person ọmọ èèyàn máa love up ni o. na true ṣá but man i dey fear guy ọlọ́run ẹ̀rù ń bà mí ẹ̀rù ọmọ yẹn ń bà mí. kí ló dé you keep person. keep person báwo me i dey fear the girl man kó má lọ fi mí lẹ̀ bí àwọn yòókù yẹn you know as e dey go na ọmọ kan di ọmọ situation mi na. ó ní ọmọ pé mi carry tó ọmọ yẹn mi lówó tọmọ yẹn na to keep job gan-an na go pay for here ẹ̀rù bà mí ọlọ́run. ọ̀fẹ́ mi asọmọkùnrin she can she no carry pass you wọ́n ló máa mọ́gbọ́n tó máa lò fún ṣéwù just dey take this game together wọ́n ló máa mọ́gbọ́n tó máa fi ta géèmù ẹ̀mẹ́. mo sì ṣà ọjà máa wò ọjà try. má lọ máa sọ̀rọ̀ rẹ. Babe. Yeah? How many kids do you want us to have? ọmọ mélòó gan wa ló fẹ́ ká bí. serious. <laughs> oh serious. Mm, maybe forty fifty kí ló fẹ́. o nancy stop playing man i'm serious how many kids ọmọ mélòó ló fẹ́ ká bí. okay any amount ọlọ́mọba fún wa since tó wà serious. just give me a figure ṣe bí nǹkan tá a bá fẹ́ náà la máa tọrọ lọ́wọ́ ọlọ́run. Mm èyí tọ́lọ́run bá fún and moreover it's not like we are doing anything to get pregnant anything to get pregnant. if we are doing anything you will have to ask for it. really yes. mr man you would wait because you know i'm proud yeah. i will not eh, ask. Yeah. oh yeah. <laughs> oh yeah. yeah listen forget me babe. Yeah, I have something on mind. Feel bit of kokolo. Yeah, it's been on my mind like for a while o mọ instead o ṣe máa ń lọ sílé lu bábẹ́rẹ́ àti túndé yẹn. I was thinking why don't you just move in with me kò yí ẹ iná mo dá every time mo dá sun and you just go on kí ló fi ọ. Hmm. look me in the eyes dada are you sure pé nǹkan tó fẹ́ ni. ẹ gbà mí nǹkan tí mo fẹ́ nìyẹn. really. Yes. okay. So, thank you. <laughs> 你没意思耶。啊，我得收拾收拾，我得整理一下。啊，亲爱的，难道我已没了？ Jamaican Monday. We're in the shadow of the Bible. I don't know. hey, V. I'm calling you Junior. hey, babes. How you there? Yeah, I'm fresh, you thought. I'm almost through. Yeah. Baby shower? Seriously? Today is my birthday, mi àti Fẹ́mi dẹ̀ Any plans. Yeah. Mm-hmm. No. Okay, kò sí wàhálà. Yeah, I can't just figure out these lashes. Maybe if we say I don't know what the problem is. Holy oh, come, today is my birthday, John, to <laughs> I'm almost done. Okay. Love you, baby. See ya. you like more corner, it's my birthday. I'm gonna go to Comelogy. Tell my birthday. Happy birthday to me. yeah, I think you want the other dress. Maybe I should wear the other dress. I don't know. Nígbà òjò nígbà ẹ̀rùn nígbà rírí jẹ nígbà ìrí jẹ nínú ìpọ́njú nínú ìṣòro màá dúró màá dúró màá dúró tì ẹ́ nítorí ìfẹ́ màá dúró màá dúró ee mo ní nígbà òjò ní ìgbà ẹ̀rùn nígbà ìṣòro nígbà ìpọ́njú nígbà rírí jẹ nígbà ìrí jẹ. ma ha dúró ma dúró ma dúró nítorí ìfẹ́ ma ha dúró ma dúró ma dúró nítorí ìfẹ́ ikú wa àjọkú àwẹ̀ wa àjọgbà o ikú wa. àjọkù àwẹ̀ wa o. ìfẹ́ mi mo ní ikú wa o àjọkù àwẹ̀ wa àjọgbà o ikú wa àjọkù àwẹ̀ wa o nígbà òjò nígbà ẹ̀rùn nígbà rírí jẹ nígbà ìrí jẹ nínú ìpọ́njú nínú ìṣòro màá dúró màá dúró màá dúró tì ẹ́ nítorí ìfẹ́ màá dúró màá dúró e mo ní nígbà òjò ní ìgbà ẹ̀rùn nígbà ìṣòro nígbà ìpọ́njú. E nígbà rírí jẹ nígbà rírí jẹ màá dúró màá dúró màá dúró nítorí ìfẹ́ màá dúró màá dúró màá dúró nítorí ìfẹ́ ikú ikú. Like seriously, My blowing. Báwo lè ṣe kú You Irú fi yìí lè pọ̀yàn. O ti ẹ fún mi I didn't get it. I don't mean fúra sí. You almost called us díẹ̀ báyìí lóko. But I'm, I'm sure I'm, I'm glad you like it though. But my worry is the cheap ring anyways. I'm gonna change it after a while, okay? It's not cheap, it's cute. It looks good I love it. Okay. Show what you got to say last time. Okay then. Do you remember what you said last time? What? Yeah. You said, I am gonna ask for it. Ask for what? Ask for it. Ask for it. What are you doing? Well, you get it, so you know. You don't see what What do you mean by Kinemon Shake? What does it look like? Hmm? Are you serious? Yes, I am. For real? Yes, I am. For real? Well, let's see that's fun. Yeah, baby. Okay. <laughs> nítorí ọlọ́run máa ń ṣàánú so. hello dáàdì mi ẹ káàárọ̀ sá ṣé àlàáfíà lẹ wà ah, mo pẹ́ ọ̀sán lẹ́yìn wà lọ́dọ̀ mi ah, mo wà ókè sá bẹ́ẹ̀ ni sá èèyàn mọ́mí kan dáàdì mi dáàdì mi àkọ́kọ́ ah, ṣẹlẹ̀ kọ́kọ́ ṣẹlẹ̀ ni mo gáì tí mo sọ fún yín pa ẹ̀ tí mo ní ń disturb mi ọ̀rọ̀ wa ti ń wọ̀ díẹ̀ díẹ̀ kò yé yín ẹ̀hẹ́n mo sọ fún yín mo lánàá lánàá ló kọ́ sùn sọ́dọ̀ mi dádì mi tẹ bá rí àlá tí mo lá aláyàn wà òkè rárá rárá dádì mi bẹ́ẹ̀ ni àti mo rí ó wà ní àkísà inú aṣọ yẹn bí èrí bá wà lára rẹ̀ dúró èmi wọ aṣọ funfun ó wà aṣọ yẹn bí àkísà báyìí gbogbo ara rẹ̀ ẹn ó wá di kòkò báyìí mú báyìí bí òkúta òkúta ló kó nù wọn náà báwo ni ó ṣe máa kó àwọn nǹkan tó wà tó wà worthless báyìí dání aláìhùn dáadáa dì mí bẹ́ẹ̀ ni sà èmi ń lọ bí iṣẹ́ báyìí mo ní ìpè yín bí táìmù máa dé láti bí iṣẹ́ báyìí ẹ ṣé bàbá mi ẹ pẹ́ fún mi sà okay sà all right mi all right all ok ok ẹ ṣe báàdì mi ẹ bá ń kí mọ́ mi. This kind of a thing I don't understand. Does not make sense. Nígbà rírí jẹ nígbà ìrí jẹ nínú ìpọ́njú nínú ìṣòro màá dúró màá dúró màá dúró tì ẹ́ nítorí fẹ́ màá dúró màá dúró e mo ní nígbà òjò nígbà nígbà ìṣòro nígbà ìpọ́njú nígbà rírí jẹ nígbà rírí jẹ màá dúró màá dúró màá dúró nítorí ìfẹ́ màá dúró máa dúró máa dúró nítorí ìfẹ́ ikú wa àjọkú. Okay, sir. Bẹ́ẹ̀ sir. Okay, sir. Okay, daddy mi. Ah. Okay, sir. Oh, oh, okay, yeah, bẹ́ẹ̀ Okay, daddy. <clears throat> eh? Okay, okay, okay, sir. Okay, daddy me. Alright, sir. Okay, sir. And she's like, alright, sir. Mark, Mark, Mark, Mark, Mark, DJ there. Alright, daddy. Okay, So who was that? Pastor. Pastor. Get on, Pastor. Go Nothing. náà kàn ń béèrè bọ́lá ń ṣàwọn kí. wọn sọ nǹkan kan. wọn sọ nǹkan kan. nígbà òjò nígbà ẹ̀rùn nígbà rírí jẹ nígbà ìrí jẹ nínú ìpọ́njú nínú ìṣòro màá dúró màá dúró màá dúró tì ẹ́ nítorí ìfẹ́ máa dúró máa dúró ee eh. mo ní nígbà òjò nígbà ẹ̀rùn nígbà ìṣòro nígbà ìpọ́njú nígbà rírí jẹ nígbà rírí jẹ máa dúró máa dúró máa dúró nítorí ìfẹ́. Yeah? Rachel, what's wrong with you? I think it's happening. What is the problem? If pastor ló all pè yẹn. Ṣòro bí mi mọ nǹkan tó sọ fún He's just asking if we are, if, if I'm fine. Listen, I know everything tó ń and you will not be the first kó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ sí me, and I know my condition. Stop, listen, stop. Come on now, when I came to this country, I had a green card. Tell me, stop. But I can't keep a job for one single second. Not even two months. Me, keep you sharing your call. Come on, I Ṣé bí mo my fẹ́ life mi. Jẹ́ kí my máa Look at me. Fẹ́mi. Fẹ́mi. Look at me. Look at me. I understand. And I love you too. There is a reason God allow láti pàdé ara wa. There is a reason understand me ṣé ìṣòro kan ju ọlọ́run lọ ni ìṣòro kankan ju ọlọ́run lọ okay baby look at me we will sort this out okay we are going to sort this out. ṣé nǹkan tó ń wù láti ṣe àwọn ọmọ yẹn. bẹ́ẹ̀ ni mo fẹ́ ká ràn án lọ́wọ́. à ń ṣe fóun à ń ṣe nítorí elédùn tí elédùn ọba fẹ́ ká ràn lọ́wọ́ kò ní jẹ́ kó wá sọ́dọ̀ wa tó bá fẹ́ kàn As I told you, má gbàgbé láti gba àyè níbi iṣẹ́. Get somebody to fill in for you. I've spoken to Mohammed. Because this three days fasting and prayer is very, very important. Kúlọ̀n gbàdúrà wà ni. Àmì o, mo tiẹ̀ ti text um, Torres so muti ti sọ agree pé òun cover me. so as a matter of fact I'm going mo ti bẹ̀rẹ̀ awẹ́ bye bye báyìí báyìí lẹ́yìn. O you need the strength. You will start the same time, both of us. Má kó bá mi o. Yes, ma'am. Oh, yes, As your lordship pleases. Ìgbé ọ̀bọ̀ di aláfọwá. Because ṣe pay your calling, náà, ó ṣiṣẹ́ ṣe lásán. Ìwọ láfa ìwọ lómega, ṣòro ìwọ wá sí

ṣe dá ẹni tó ní eléyìí máa yẹ àwọn aṣọ yìí a máa sún mọ́ ní àwọn sún mọ́ the dread thing wọ́n so ọmọ pé ó ń tà síbẹ̀ náà do you use that one too so you know the school the member the school power. Because actually, baby, I'm serious. Don't burn my massage. Baby, let's go to the bathroom torí pé nìkẹ́ni tí wọ́n bá ní bọ́ láti ṣe ìrànlọ́wọ́ òun lẹ́nu kejì rẹ̀ jọ̀wọ́ tọ́jú rẹ̀ ẹnikẹ́ni tí rẹ̀ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun olólùfẹ́ mi <laughs> tó bá kí n ṣe pé mo mọ̀ ẹ́ tẹ́lẹ̀ I go see you do jazz ni o. jazz báwo ilé ń fẹ́ rí yẹn. <laughs> ọmọ ṣòwò náà ò rí ni na you dey loan me money ìwọ ló tún máa fún v ní thousand dollar five hundred wa <laughs> ọmọ ẹsẹ̀ ọmọ yìí dá gan-an. wàláì ọmọ ṣìdé ṣìdé ṣìdé ṣìdé ọ̀rá ń tọ́jú nǹkan mi jẹ́jẹ́ níjà. àwọn ah, ọmọ unnecessary unnecessary bọ́n kó tó kọ̀ tẹ́ dùn mí jù sí i pé she don lost her job gbogbo àwọn business ni ó ti gbogbo ẹ̀ náà tún ti crash kò yẹ hmm. ọmọ wa ní láti tọ́jú ọmọ yẹn ni o cause ò ní jẹ́ kó máa ronú you know say na she be your good luck. Man, she be my good luck charm o because <laughs> things just dey pure for me but ah, à ń tọ́jú ẹ̀ wọ́n á ń tọ́jú nǹkan mi díẹ̀ díẹ̀ náà. orí bóyá fresh up ni ah, ọmọ mi fẹ́ mi fọ mi o. àwọn ọ̀rẹ́ gan-an wọ́n ròyìn. kí ló ń sọ gbogbo ẹ̀mí náà ń gbọ́. <laughs> ọmọ jẹ́ ká sáré lọ sí Ah, à ń lọ jà ìmọ̀ sí ní mẹ́tì ìlú ká. o kò sí wàhálà jẹ́ kí sáré drop ẹ̀. Fẹ́mi. ẹ jọjọ. níbo ló wá wà báyìí. nọ́sẹ̀sì. fiẹ́nsì. Ah, ah, kí ni gbogbo eléyìí ìjọ ló bẹ̀rẹ̀ yẹn wo má dá lóhùn wo má ah. dá lóhùn jọ jọ jọ jọ. Fẹ́mi tó gbádùn. kí ló ń ṣe ẹ náà kí ni kí ni gbogbo nọ́sẹ̀sì. Did you tell me you have a fiancé? please please please please please please that's my colleague. colleague. Fẹ́mi Fẹ́mi shut up shut up. aunty inú inú yàrá ẹni kò bẹ. Hmm. ẹ má bínú okay please kò tó jà náà. bẹ́ẹ̀ ni sùúrù má bá a sọ̀rọ̀ ní sùúrù náà my colleague. Colleague. Okay. Be quiet. Masoro, sọ̀rọ̀. Don't say anything. Don't say anything. As a matter of fact, Malo. Malo. Má lọ. Babe, ní now. Wow. Ní sùúrù. Mo dúró, mo dúró. Orí ẹ̀ ti bàjẹ́, idiot, bó ṣe rí. Tó ṣì dànù jọ. Dẹ̀, ayé mi. Mo jìyà, mo jìyà, mo jìyà. Má ṣe ẹ ní sùúrù náà ó dẹ dúró. Ah, were you mad? This guy is mad! Ah! Fuck! Ani mo jìyà, mo jìyà, mo jìyà, mo jìyà ìfẹ́ kí wá ló dé tó fojú ìfẹ́ pọ́n mi kí wá ló dé tó gbọ́ mi jẹ́ lójú mi. Ìfẹ́ tí mo fi hàn sí ẹ. Ìfẹ́ tí kò ah. lábàwọ́n ni ah, kí wá ló dé tó fún mi ní ah, kíkan ah. ìfẹ́ mu oh, oh, oh, ah. omi jẹ́ wọ́n lójú mi. <laughs> ẹni mi náà ti ń rí mo ti ń rí. ìfẹ́ òtítọ́ ni irú ìfẹ́ wo lè rí. mi ò lè para mi mi lè para mi mo kò ṣe tèmi fọlọ́run bẹ́ẹ̀ ni sẹ́ kò sí kò sí ọkàn mò ń bọ̀ láti staircase ní sáré mo wà ọkọ̀ ìdájọ́ ẹ ra ẹ sá ẹ ṣe sá ẹ ṣe sá ṣùgbọ́n ìwọ bá mi lónú méjì irú ìfẹ́ ò lè yí ṣé ìfẹ́ òtítọ́ ni má sún mọ́ mi mo lè pa ẹ́ àtàfẹ́ mo pa ẹ́ àbúrò ìgbòho ni ẹ́ mi ò ń ṣe é náà. kó má bínú. gbogbo obìnrin ní ẹ̀yà ìran ti mọ bí kí ni ẹ ṣe rí lẹ́yìn tó wọ́n ti wà lọ́wọ́ gbogbo ìwọ́nú ara ó ti dẹ̀ worry you now you dey mad. I'm sorry babe. you dey mad. àbí dey mad. wọ́n má lọ sẹ́wọ̀n má lọ sẹ́wọ̀n àkókò àkókò jẹ́ fọ́nù ó ti dẹ̀ worry you you won't kill me. You prepared me, I'm sorry. You know what I wear? You know what I wear true for you? Ọmọ ọgbọ́n tí mo rú mi báyé mi jẹ́. Wọ́n gbé mi ní. I'm sorry, Jọ, má bínú, má bínú. Oyin <laughs> dànù. Hello? Oníràwọ̀, ó ti sú mi. Ọ̀rọ̀ bọ̀bọ́ yìí ti sú mi pátápátá, ó ní believe ẹ̀. Hmm. I mean, ọ̀rọ̀ àwọn ọkùnrin ti ojú kòkòrò wọn ṣe rí báyìí gan-an. Kí nìkan tó máa ah! mi mọ kọ́ tí máa ṣe báyìí mi tiẹ̀ mọ ibi tí mo fẹ́ lọ báyìí. ṣé ọ̀rẹ́ You o ṣe okay all right thanks dear. always need permission to come into this house. That room over there is yours. Maybe for me, my behave now that you are here. Please. We <laughs> ọ̀rọ̀ Fẹ́mi me yà mí lẹ́nu. Ah, ah. Ó ga fáwọn ọkùnrin ṣá. Ọ̀rọ̀ Fẹ́mi, wọn kò lè bá ọbẹ̀ wà ní fíríjì, orí ti wà ń bẹ̀. Ẹrù ẹ̀dà. Ó yẹ wà ní mọ́tò. Ó di òfin ṣẹ̀dá mú Thank you. That's good, Joe o dẹ̀ ṣọ́ pé kò ń ṣe nǹkan tó fẹ́ lò fẹ́ mi. mo dúró mo dúró mo dúró. ìṣòro yín tí wọ́n ní yìí a máa ah, tí bá fẹ́ lò fún mi lásán máa kọ́kọ́ lọ àná máa ti sinmi tí bá gbà wọlé báyìí bí yàrá yẹ next day báyìí wọ́n já wọlé ó máa kólé kólé díjọ́ kejì màláì ojú ti ẹ̀yìn special special mo wó o mo dúró mo dúró mo dúró mo dúró tiẹ̀. Okay, I'm still working on the mortgage, okay? Àní mo jìyà, mo jìyà, mo jìyà, mo tó tètè bá wa rescue ẹ̀, else she would have lost her life so ṣòtí rí sí pé bó ṣe ń ṣẹlẹ̀ lọ́kùnrin náà ló ń ṣẹlẹ̀ lóbìnrin. today she's alive and doing well ó ti ó ti continue life ẹ ó ti move on pẹ̀lú life ẹ Jíọlá àti Dayọ̀ tí wọ́n disappoint ẹ àwọn náà ń ṣayé wọn lọ wọn kò ní tiwọn níwájú. ipò tí wàá ìtàwọn èèyàn wà at least by. Ah, that is life i'm telling you so my own advice is this first you need to eliminate everything that has to do with suicide tó bá ń hoover around lórí ẹ̀ because tó bá para ẹ̀ nítorí ẹlòmíì lórí obìnrin especially multitude of them ló máa borí ìsàrí ẹ̀ kọjá wàá kò wí sílẹ̀ fara ẹ̀ níwẹ̀ there somebody out there tọ́lọ́hún ti yàn fún ẹ títí ẹ gangan tọ́lọ́hún máa fún ẹ tẹ́ máa bára yín kalẹ̀ tínú ẹ máa dùn pẹ̀lú and not only on orí ọ̀rọ̀ obìnrin nìkan on any other issue in life suicide is not an option. You don't resort to suicide. Please. Please. Joe. Ẹ káàsán sà. Ẹ Okay, sir. When you need me, just call me. I'll be in the kitchen. Okay. Okay, sir. Thank you. Ah, Yemi. Ah, How are you? I'm good. Má bínú. Mo wà lórí call kan ní ìgbà tí mo yẹn wá sọ fún mi pé ó ti dé. Well, as you can see, I'm fine. Because this is the Yemi that I used to know. Always looking good, looking sharp, always smiling, very happy. <laughs> we thank God for life. ṣé o ti sọ pé tó máa jẹ fún. Ah, for now mo ṣe wà ok mo sọ fún pé kí n tó lọ máa jẹ. kó tó lọ máa jẹ. Ah, ilé mi ilé mi náà. I spoke to my sister Mika and ìgbà tí màá fi sọ gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ fún tí wọ́n ló bá ní à ah, ohun pé kí ni èyí tó lè ṣẹlẹ̀ sẹ́lòmíì ilẹ̀ ayé yìí òun aláìka ti ní ìtòlú tóun so she said when next I can that I should let her talk to you she mind. Well, oh, not at all ò ní lọ máa feel embarrassed. That's all ìyẹn ṣe problem. all right let me get in touch with her. Uh, Hello, darling. <laughs> Báwo ni o? How are you? Uh, be beautiful. <laughs> I'm coming, I'm coming. Um, say by end of this month or early next month. ṣé o rántí um, young man tí mo sọ̀rọ̀ ẹ̀ fún èèyàn mi tí mo ló problem tó níyẹn the case I told you about. Oh, yeah, yeah. Oh, yeah. He's here with me. Oh wá bá mi ṣeré nílé mi. I told him that I discussed about him to you and um, yeah, he wants to talk to you too. Oh, okay, <laughs> okay. Should I give him the phone now? <laughs> <laughs> Okay. Yeah. Hello. Hi. How are you? I'm okay. How you doing? I'm good. I'm good. Well, your sister told me a lot about you. Well, oh, similar things happened to me too, but we thank God. Yeah. I don't mind getting your number so we can talk some other time. No okay. Problem, All right, let me hand over the phone to her. Cool. Hello, Jerry. Ah, so bó ṣe jẹ́ nìyẹn Ah, mo máa Titi, end of next month uh, by the end of this month or early next month èmi náà máa bọ̀. Hmm. Hmm. <laughs> I will pretend like I didn't hear that. I will pretend like I didn't hear that. Bye. I'll talk to you later, okay? Love you, love you. Love you. Bye. Hmm. <laughs> Um, látìgbà tèmi àti ìyàwó yín ti sọ̀rọ̀ ń sìn. yes. mo rí i pé she is very pretty báwo lọkùnrin kan ṣe máa fi ẹni tó fàyín lẹ́ẹ̀dẹ́ yẹn kó dẹ̀ máa lọ. <laughs> lẹ́mi sórí ọ̀rọ̀ ilé ayé yìí ẹni tó lórí kò ní fìlà hmm. ẹni tó ní fìlà kò lórí òun ọ̀rọ̀ ilé ayé ṣebí mo sọ fún ẹ lọ́jọ́ kìíní àná bó ṣe ń ṣẹlẹ̀ sọ́dọ̀ ọkùnrin náà ló ń ṣẹ̀ sọ́dọ̀ obìnrin. ó ti yé mi dáadáa sí i life no balance at all. ah kò balance o tẹ́lẹ̀ mo máa ń bá wọn sọ pé kọ́yé sọ bẹ́ẹ̀ but nísìnyí èmi gan mo ti subscribe sí pé life no balance. anyway ó ní kí n fún ẹ ní nọ́mbà mi sí òkú tó lọ rántí kí n. lọ ẹ fún mi sìn. ẹ fún mi sìn. yẹ́myẹ́m sharp guy. ọlọ́run nígbà màlúù tí ò ní ìrù lè ṣe ọlọ́run ni ó gbèjà ẹni tí kò lára ọlọ́run ni ó gbèjà ẹni tí ò lẹ́bi mi ò lẹ́ni kankan ṣùgbọ́n Èdùmàrè ti gbèjà mi torí pé mo finú wénú mo jẹ́wọ́ ṣùgbọ́n ọlọ́run ti gbèjà mi eyamalikazi nawa iyalikamaowa ọlọ́run ní bàmálù tí ó ní irú léṣinṣin níyà ọlọ́run ní ìgbèjà ẹni tí ó lára ọlọ́run ní ìgbèjà ẹni tí kò lẹ́bi mo finú wénú ṣùgbọ́n mo jẹ́wọ́. Oore ọ̀fẹ́ Ọlọ́run nìkan ló kó mi yọ. Yeyeye inú ẹ dájì o, inú ìbáṣe ṣí bí igbá, àbá ti rí kùn àṣebí.